tabalaba ni wá o ẹ̀gún ò láyé tabalaba ni wá. ìbà lọ́wọ́ àkọ́dá. tabalaba. ìbà lọ́wọ́ àṣẹ̀dá dẹ́dá. ìbà lọ́wọ́ ẹni tí ń rí mi tí ń rí. mo ṣèbà lónìí ẹ̀jẹ̀ ojú mi ń ṣe. ṣé àdáṣe ní ìhun ni ìbà ò gbọ́dọ̀ hún mi ènìyàn èmi ti ṣèbà lónìí o ẹ̀jẹ̀ ojú mi ń ṣe. babalábá ni wá. mo tún kí wa káàbọ̀ sórí ètò wa ẹṣin ọ̀rọ̀ níbikíbi tá a bá ń láǹfààní láti gbọ́ wa níbikíbi tọ́wọ́ dá ìkànnì yìí bá ń fẹ́ dé. labalábá lásán. nílé lóko lódò lẹ́yìn odi. orí ètò ẹṣin ọ̀rọ̀ náà lẹ́wà. fún ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ tàbálà. orí ètò ẹṣin ọ̀rọ̀ la ti wá fún wa tá a sì ń yànnàná rẹ̀ tá a sì ń kọ́ ẹ̀kọ́ kan àbí òmíràn. RMA bàbá Yorùbá náà la tọ́kùn ètò ẹṣin ọ̀rọ̀. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ tún bá wa jaládùn òwe wa tòní. òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi wà. ẹ̀gún àlàyé. òwe wa tòní rèé. bá mi kò dénú ọlọ́mọ. ọlọ́run ló ti kọ́. bẹ́ẹ̀ kúkú ni bá mi ò dénú ọlọ́mọ. kí ni eléyìí túmọ̀ sí. ẹ̀gún àlàyé àlè ní bí àpẹẹrẹ òbí lè ní kábàáhùn bọ́mọ wí níṣojú òbí kójú òbí kó má ṣe kí ni kó má gbà á. èyí lè jẹ́ ká sọ pé bá a ná mọ̀ mi kò dénú ọlọ́mọ. táyé dákò mo fà èyí la lè pè nítumọ̀ bá a ná mọ̀ mi kò dénú ọlọ́mọ torí kò sí bí a ṣe lè máa na ọmọ lójú òbí rẹ̀ tójú òbí àgbà tán bí wọn ò tilẹ̀ lè sọ̀rọ̀ wọn á ní nínú pé ah, ọmọ mi náà ni wọ́n ń ṣe báyìí. bá ń ná màmí kò dénú ọlọ́mọ o. àmọ̀ràn wa fún gbogbo òbí àti alágbàtọ́ àti olùkọ́ tàbí ọ̀gá lẹ́nu iṣẹ́. a ò ní ká má bọ́mọ wí o ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe níwọ̀ntúnwọ̀nsì. ká ṣe ní tọmọlúàbí a ò ní ṣe ọmọ lù o a ò dẹ̀ ní ṣe ọmọ gbà. torí pé tó bá délẹ̀ tán òbí tó lọ́mọ ò ní sọ pé òun lòun ní kẹ́ ẹ̀ bóun lù bẹ́ẹ̀ ṣe ìlú tí nǹkan fi ṣe ọmọ náà kódà kó òbí ló lu ọmọ rẹ̀ lábẹ́ òfin tí nǹkan fi ṣe ọmọ bẹ́ẹ̀ òfin á gbérù òbí bẹ́ẹ̀. wọ́n ní kí ló rí wọ́n ní kí ló rí. àmọ̀ràn wa rèé o bá a bá ń bọ̀ ọmọ wí ẹ jẹ́ ká ṣe níwọ̀ntúnwọ̀nsì ká ṣe ní tọmọlúàbí kí lórí lọ́bẹ̀. a ò ní dáná wọn ò ní dàbọ̀ wá lọ́rùn o òwe wa tòní rèé bá nàmọ́ mi kò dénú ọlọ́mọ ní bíbá ẹ̀ náà láti máa ṣẹ̀nù ní déédéé síbí lórí ètò tòní tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ pàdé mi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín RMA bàbá Yorùbá lórí ètò ẹṣin ọ̀rọ̀ fún ẹ̀yin tẹ́ ẹ̀ bá tí ì tẹ̀lé wa lórí àwọn ìkànnì wa ẹ tẹ̀lé wa lórí ìkànnì facebook instagram twitter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin ẹ tẹ rma bàbá yorùbá ọ̀dọ́ wa ni ó já sí. ẹ tẹ̀ ẹ́ kẹ́ ẹ tún lè láǹfààní láti jẹ aládùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. ìtumọ̀ ká tán fi tí là. ó dìgbà.